abdulrasheed abdulbaz salman buwai wọ́n tuntun wà níkàlẹ̀ lẹ́nìí gẹ́gẹ́ bí ṣe wọn bismillah sheikh. a'udhu billahi minash shaitanir rajim. الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa. alhamdulilayi. ọba yìí tí ó ròyìn ààrẹ nínú ẹsẹ̀ wúrà tí a fi wọlé òun náà ló tó jẹ́ ẹni tó rò ẹ jẹ́ kò sí ọba ìròyìn ara ẹ̀ títí olóhùn lọ́bẹ̀ yìí tó jẹ́ pé. Allahu yatawaffal anfusa inna mawtiha. èmi ọlọ́run ni mo tó ṣe èmi ni mo lè ṣe é. oyè tọ́lọ́run gbé kalẹ̀ lórí ń bíbà yìí ọmọ èèyàn bá a bá ń yọ oyè ọlọ́run míì jẹ́ èèyàn lè bàjẹ́ lè. Allahu. kọ̀sẹ́nìkan tó tó bọ́ gbangba tí ó pè é lámarí tó kú èmi tí mo parí. kọ̀sẹ́ni tí ó wì í. kódà bọ́ jẹ́ pọ́ máa ń pa pípa rẹ̀ mi ọwọ́ bá tẹ̀ yóò fún wọn náà ni. ṣùgbọ́n lọ́hùn fi rẹ̀ hàn bíbá ó lé mi lọ lọ́hùn. yàtọ̀ wọ́n falẹ̀ àǹfùsà iná máa ò ti hà. gbogbo ẹ̀mí tẹ́ tó kú níjó kú yẹn ọlọ́run ni mo pa ó sì wí kọ̀sẹ́nì kan tó lè yẹ lọ́wọ́ bá wù ú ó lè jí ẹ̀mí ìgbà tó bá wù ú ó lè gba ẹ̀mí sọ́dọ̀ ọba yìí yàtọ̀wọ́fàlà ànfùsà hínà mọ́tì ha. ọlọ́run yàtọ̀wọ́fàlà ànfùsà hínà mọ́tì ha. ọlọ́run ní gbogbo gba ẹ̀mí kan bá kú ẹni ọ̀pá òun lòun ọlọ́run ọba. wàlàtí làmùtàmú ti fi mẹ́nà mi ha. ọlọ́run ní bọ́bá wo òun òun lè jẹ́ èèyàn ó sùn kó gbójú oorun kó já síbi ikú bọ́ bá sì wò wọn ọlọ́run òun á máa sẹ́mi mi ìkù lẹ́yìn tá a ti mú lọ lójú oorun tá a tún dá padà. wàlàtí lẹ́mtà mo ti fi mẹ́nà mi há fàyúmú sí kò láti kọ̀dọ̀ àlẹ́yà lẹ́mọ̀ ọ́. ọlọ́run ní tọ́bọ̀ wo àwọn ọlọ́run a lè máa sẹ́mi mi ìkù ká má pa á ọlọ́run ní ṣùgbọ́n gbogbo ẹ̀ ìlà. ajẹ́lẹ̀ mùsàmá. ọlọ́run ní gbogbo ọ̀kọ́jà àjọ tá a mà pa fẹ́ pa ìjọ akádàrà kú ẹ̀ sí ọlọ́run níjọ́ náà lápá sí. iná fi dàlíkà láàyè àti lẹ́kọ̀ọ́ omi yàtọ̀ fàkàrọ̀. ọba yìí náà ni à ń kì látara aṣẹ́ rẹ̀ òun náà ni à ń fi títóbi rẹ̀ máa sọ àlàyé lórí tó dìrọ̀ mọ́ ikú àti sọ àgbọ́yé tó ń jẹ mọ́kú ṣáájú nínú ọ̀rọ̀. a sì sọ àwọn nǹkan tẹ́sìn bí wá léèrè ká gbìyànjú ẹ lẹ̀ kó tó di pé fòde. àwa ń sọ fún wa nínú ètò tó ṣáájú pé níbàámu ọ̀rọ̀ yorùbá wọn ló ní kẹgùn kẹgùn aláìsàn òun lọ́kàngùn sọ́run àfi tọ́lọ́wọ̀n ọ̀bá fẹ́ pa. béèyàn bá wá wà nípò wípé ọ ń ṣàìsàn tẹ́mi ẹ̀ lè máa sọ wípé àbí kinní yìí yọ̀ọ́ já síkú. lásìkò tó bá wà nípò ẹni tí ń ṣàìsàn yìí àkọ́kọ́ ohun tá a fẹ́ lọ́dọ̀ ẹ̀ òun náà ni àtẹ̀mọ́ra yóò ṣe sùúrù lórí àlámọ̀rí ọ̀ràn tó wà ń bẹ̀ ẹlẹ́kejì wọ́n fẹ́ kẹ́ni tó wà nípò àìsàn yìí kó ní húsùnù kéròǹgbà rẹ̀ sọ́lọ́hún ni yọ́ pàápàá jùlọ àwa tá a bá lọ́ọ̀dọ̀ ẹ̀ tá a lọ́ọ́ ba aláìsàn wò wọ́n fẹ́ ká máa sọ̀rọ̀ tó da létí ẹ̀. bọ́ ọba mi nìkan tó jẹ́ pé irun tó ń ṣe é òun lọ́pàá lẹ́gbẹ̀ẹ́ mọ́ wí létí aláìsàn. wọ́n sọ fún pé irú àìsàn ti ń ṣe ọ́ rè é alágbájá irun tó sẹ́nu gan irú àìsàn tó ṣe ọ́ yìí ló ṣe é kódà kò fi ilẹ̀ tó fi mẹ́mí ẹ̀ lọ wọn ò fẹ́ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ létí aláìsàn. kódà bọ́ ọba mọ̀ọ́rọ̀ ẹ̀ tó ọmọ fún ni wípé ti ń ṣe ìyá àìsàn kan tí ò pẹ̀ yóò kú o lẹ́gbẹ̀ẹ́ tún ti rìn kiri nísìnyí bẹ́ẹ̀ sínú sàárè ló sì wà. òbí tún ayé àti tọ́bákù tí ó lò láyé ṣe ni wọn ò ọmọ sọ ohun tí ọ̀dà ó ń gbọ́ gbọ́dọ̀ ro ohun tí ọ̀dà kódà ń tọ́ gbọ́dọ̀ ọba mi yọ kẹ́mi kódà bọ́ bá já síkú ọ gbọ́dọ̀ máa rò lẹ́mìí pé bọ́ba ti ẹ̀já sí kú ńlọ bá kí ọlọ́run pàdé ọ gbọ́dọ̀ máa rò wípé ọba kú báyìí ìjẹ́yà kọ́ lọ́ọ̀bá pàdé. èyí ń tọ́lọ́n bá ní sí ọwọ́ èèyàn dáa ni o bí sọ ọwọ́ èèyàn ọba fúnra wípé ìyà ló ń pàdé aṣọ́jú ẹ̀dá Muhammad. ahadun aw lẹ́ni tọ́papòdà àfi kéròǹgbà rẹ̀ sọ́ba rẹ̀ kọ̀dà látara pọ́ba àwọn yọ kẹhùn èyún já kọ́kọ́ àbẹ́lẹ́ kejì nínú tá a máa palẹ̀ ẹ má. fẹ́ni tí ń rí wípé òun náà ń palẹ̀ àlìkìyàmà mọ́ nínú ẹ̀ O ní àtẹ̀dáwà kò sí ìwọ́n mẹ́ nínú òfin ẹ̀sìn bá a bá ti máa ìsànsìn tí ń ṣèyàn a máa ń wo oògùn sí ni a máa ń wo oògùn sí ni èèyàn gbọ́dọ̀ gbẹ́sìn yé débi wípé a. ọlọ́run náà kúri okú máa ti ń ṣe mí ọba wò ó lè má láàfin àwa rárá. bó tiẹ̀ jẹ́ pa arákọ̀ọ́lẹ̀ tó gbérú ẹni tó bá wà sírú ipò yẹn a lè fi gbogbo ẹnu sọ pé ọ̀sà ìdá torí hadithi kan wá nígbà anábì ń júwe àwọn sàbùrùnà alifan àwọn seventy thousand tí wọ́n wà lìjánu ọlọ́run bílẹ̀ hisabin wàlà tí wọn ò ṣèṣirò ọsẹ tí wọn sì jìyà kálukú ń rò pé irúṣẹ́ wo ni wọ́n ṣe wọ́n ń wá kiri nínú tí wọ́n ń wá sí. ànábì padà jẹ́ ó yé wọn ẹlòmíín rò pé bóyá wọn tó jẹ́ pé bí wọ́n ṣe bí wọn wọ́n bí ẹnu Islam. wọn àṣìṣe kan tó jẹ́ sí aburú ju dáadáa lọ òun ni wọ́n jẹ́. ànábì jẹ́ ó yé wọn wípé àwọn wọ̀nyí làwọn tó jẹ́ pé láàyè sítẹ̀rẹ̀ kòl. àwọn tó jẹ́ sí wípé wọ́n èé pé ẹ bá ń wá ìwòsàn tàbí wá nǹkan kan sí ti ń ṣe mí yìí wa ala rabbihim yatawakkalun. wọ́n bọ́ lọ́wọ́ ọba wọn wọ́n bá dúró wọ́n bá dúró wọ́n dúró tọ́lọ́hún wọn. àwọn wọ̀nyí òun lànàbì sọ pé wọ́n wà lìjánà bila hisabin wala azab. sallallahu alayhi wa sallam. èyí tó fi dáa jù tí gbogbo yín máa ní gbé orin téèyàn bá ti máa ìsàn kó sì wó oògùn ẹ̀. nítorí pé rasulu karim sallallahu alayhi wa sallam tàbí ṣáájú ọlọ́wọ́n ọba wa gan ojú ó yá wípé alukuraanu gan ọlọ́run lóhùn sọ̀kalẹ̀ síbẹ̀ wọnúnà zilu mina alukur'ani máa huwa shifa. ọlọ́run láti sọ̀kanú alukur'anu gẹ́gẹ́ fún rẹ̀ ìtọ́jẹ́wòsàn. wa rahmatan. àtìkẹ́. àwọn àlùfáà ẹ̀sìn wa ń wá pé ìwòsàn tálùkùránù wí ń bíbà yìí kí ni lọ bá àwọn àlùfáà gbà wípé méjìlá ìsàn maradun nafsi àwọn maradun qalb wà maradun libadan àìsàn ọkàn àìsàn ẹ̀mí àìsàn ara méjì ni kọ̀wáàsì kankan ń bẹ̀ tálùkùránù òwòsàn tọ́ba ṣe ti ẹ̀mí ni ẹ̀mí àìsàn ẹ̀mí ni kéèyàn máa jalè.

tó jẹ́ ìwòsàn suratu al-fatiha gangan fúnra rẹ̀ suratu du'a ni suratu shifa sura wosani. ni. ẹni ẹ sì wà. sọwọ àdìsí sallallahu alayhi wa sallam. ìwòsàn ni ó fẹ́ yí pé wọ́n á wo ìwòsàn kínni ó sì wòsàn ara. àti wòsàn ọkàn. àti tọkàn. àwọn àyà ń bẹ nínú alukur'an tó jẹ́ sí pé bẹ́ẹ̀ yẹn bá ké sáwọn nǹkan tí máa ń ṣèyàn tó jẹ́ àwọn àyà tó èyí ti rúkìá tí ó mú ìwòsàn wá

àfi kọ́lọ́hún ó ti sọ ìwòsàn ẹ̀ tí fàtàdá wà o tí wàá dojúkọ wá nígbà téèyàn ń pàṣẹ pé ẹ máa wá oògùn sí àìsàn tí bá ń yín. ká má sọ pé ní mẹ́rin ẹ wá oògùn sí ibùnú ibùnú Maja, májà olọgbàdìsí yẹn wá àti hakim hakim dẹ̀ sọ fún ni. kẹ́ẹ̀tì ẹ̀ tó kú láàrin ìkọlọ́mbá ni àwọn wa láìpẹ́ láti hmm. lálàáfíà ṣé gbogbo àná láǹfààní àti lè kékeré ọ̀hún pẹ̀lú bóyá bí imáàní kálukú ṣe rí ni àbí ọ̀rọ̀ ẹgbẹ̀rún mi láàrin gba pé ṣé gbogbo àná la kàn lè wí tí àìsàn tó sì kú ònú ara náà. gbogbo wa la lè wí gbogbo wa la lè wí nítìtorí pọ́nrán àyàn pápẹ́ ní tó bá jẹ́ mùsùlùmí nínú oyè àtàfi ń jẹra wa ọ̀pọ̀gbàlà máa ń wí lórí ètò kí mùsùlùmí ọ wà kó má lè dálù ké àléébù burúkú ni fún un tí ọ̀dà ni. a sọ fún gbogbo mùsùlùmí ló jẹ́ àáfàá bí gbogbo àwọn àáfàá wa tí wọ́n kọ́ wa. ṣùgbọ́n gbogbo mùsùlùmí tọ́ba máa ti ń ṣe olóyè kọ́ máa torí pé ni. ìwòsàn ni gangan àdúrà ni. kódà kọ sọ fọlọ́n pọ́ bá mi alukuraanu tí mo kà yìí wo re tó fi ń n ti ń ṣe ni. ṣùgbọ́n lónìí fi nǹkan ṣe

ibẹ̀ yẹn kọ́ ni mo fẹ́ lọ atọ́kùn ló gbé mi lọ bẹ̀. èyí tẹ́mi fẹ́ kó yé wa ní pálukùránù ìwòsàn ni. bọ́ọ̀bá wa máa ké bí atọ́kùn ṣe wí ó lè kà kò sí èèwọ̀ mbẹ́ ó lè lọ bẹ́ẹ̀ ni tọ́ ma àyà rúkìá kí wọ́n kà sí ọ̀la. omi kó o kò sí ìwọ mbẹ tí o bá ti ju ayé alukuraanu lọ tí o mú nǹkan míì dání ìwòsàn ni tí o bá ju ayé alukuraanu lọ èyí tó yẹ wa nu èyí tó ju léyìí lọ kò yé àwa tọ́ra àrínú alukuraanu àdẹ̀rínú hadith àrẹ́rì fún èyí tó yé wa nu tó sì ní kíni tọ́lẹ́rì tọ́ba ti ń jù bá ń lọ ibi èèyàn máa lọ yọ padà kúò níbi tó jẹ tọ́lọ́hún. yóò kó lójú ọ̀nà. ó lè padà sọ yẹn dáláwo. Hmm. tọ́dọ̀ ra yẹn ká fún. ànábì ní tàdáwò o ẹ máa ṣe wòsàn sárùn yìí. à ń lọ síbi pé kéèyàn papòdà láfiyà abẹ yẹn hmm. látara wípé rasulu tún fún wa pé fi gbogbo tèmi Ọlọrun ṣe léèwọ̀ fún yín ìfìwòsàn yín sí ó ṣe ká mú nǹkan mímọ́ ọlọ́run ó ṣe léèwọ̀ fún wa bàbá lọ ibi tá a ti wá ó fẹ́ pé kẹ́nìkan ó sẹ́nìkan kí wọ́n sọ fún wa wípé kíní ìlà gbé lọ sí oríta fáwọn èèyàn kan. kí wọ́n lè bá a tú ọ́lẹ̀. kí wọ́n lè tú ọ́lẹ̀ o ti kúrò nínú tọ́lọ́run pè ní wòsàn o ti bọ bí tí ṣètọ́nù pè ní wòsàn. nítorí pé ntọ́lọ́run ṣe léèwọ̀ fún wa kò fi wòsàn wa síbẹ̀. Allah Akbar àfi tá a bá jọ nígbàgbọ́ ń pò òjíṣẹ́ tọ́lọ́run rán sí a tá a bá nígbàgbọ́ ń pò òjíṣẹ́ tọ́lọ́run rán sí a lókù òjíṣẹ́ tọ́lọ́run rán sí a lọ́sọ̀ yìí ìmáàmù Tọ̀bùránì ló gbà wá ìsìnàdùn ẹ̀ ọ̀dẹ̀ lálàáfíà ọlọ́lọ́run ò fi wòsàn wa sídìí tó ṣe ní èèwọ̀ fún wa kẹsẹ̀ ìkí ọtí nìkan gbogbo tó ṣe ẹ̀rí pé kò sọ yìí pé sídìí ọtí ó ní tó ṣe léèwọ̀ ó kó gbogbo tọ́lọ́run bá ṣe léèwọ̀ ọlọ́run ò fi wòsàn wa síbẹ̀ ẹ tún wà dísì mi tó gbé wá fún wa anábì ní la bá sàbí rọ́ọ̀kì kò séèwọ́ nu kéèyàn ọba èèyàn ké kuránù sáré yàn. nítorí kó lè lálàáfíà máa làmúyàkùn fi ìṣirkùn. ọjọ́ tá a lákọ̀ọ́ yìí tá a wí ṣáájú náà máa làmúyàkùn fi ìṣirkùn tí n tó ń pè lẹ́nu ọba ti mẹ́bọ lọ tó ń pè lẹ́nu tí ọba ti mẹ́bọ lọ tí ọba ti jẹ́bọ. kò séèwọ̀ ìwọ̀n bí kọ́ ọba yẹn kankan kàlùkùránù sara látara ti ṣe tí ọba ti jẹ́ bọ. gbogbo tó bá mẹ́bọ̀ lọ́wọ́ tó jẹ́ sí wípé ẹ̀mí ìrì ọmọ fà sí ọba jáde tàbí tó ọba ti rí lára rẹ ó lè gbádùn bí so kọ́ n so ara n ta ògbélé yẹn ó ti kú tá a torí sọ fún wa pé mọ̀tẹ́ni kọ̀dẹ̀ gbogbo ẹni ọba sùn kankan ó sùn mára ni ó dè mọ́dì ni ó sùn mápá ni ó gbé kọ́rùn ni ó fi kọ́ ànábì ló ti ti ṣẹ̀ bọ̀. Imam Muhammadu lọ́gbà wa àti Hakim òun náà aládìí sì tọ́lá làáfíà ni. Rọ̀súlù tún sọ fún ẹnjọ́ kan ó sọ fún arákùnrin kan orí àlàyé di halqa ó sùn kan mọ́wọ́ ànábì sọ fún pé wáhílàk máa ha àdìhì wáhílàk ó ṣe fún ọ wáhílàk. kí lèyí tó so má tó so máa apá yìí kọ́ọ̀la mínàlì kan ní fún tó fi so kan yìí má pa kí lànàbì sọ fún un ànàbì ní ẹnzẹ ha lọ já dànù fa iná ha láta zí ìdúkà ìlà wàhánà. ìtò so yẹn ò lè mú wòsàn wá fún ọ yóò lè ọkún ní nira ni torí pé nítorí òfin wá wòsàn ó ti kú ò lójú ọ̀nà yóò lè ọkún ní nira ni.

ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀sìn tí yẹn máa ń pẹ́ torí yóò mọ̀ wá kì í ṣe anábì ní má àfúláàtà àbàdà jèrè láíláí níwájú nítorí ọmọ irú oyè torí ọgbà irú a lè gbéra wa ní láyé ká máa hmm. wa kọsẹ́ntọ́lọ́ tọ́lọ́ ń bùkátà tó bùkátà jọ tó bá bùkátà ọlọ́lọ́. inna akramakum inda Allah atqakum. ọlọ́run ànábì ló lè jèrè láìláì mọ́ Muhammad lọ́gbàdì sìn yẹn wá. àwọn àdúrà lóríṣiríṣi wọn fẹ́ ká máa ṣe fẹ́nitá ìsàn bá ń ṣe ilé tí Buhari gbà wá Allahumma rabban nas adhhib al-ba's ishfi anta shafi la shifaan la yughadiru saqama. àyàkùnmọ́lá ọlọ́run bá nìkan yín. ìwọ ọlọ́run ìwọ lọ́ba gbogbo èèyàn tí kankan bá ń ṣèyàn àkíyèsí nìyẹn ọ̀pọ̀lọpọ̀ wa lónìí tí orí bá fọ́ wa lásán à á sáré lọ di oògùn ìfẹ́ mọ́ dáa kó oògùn torí jókòó yé ah. ìpolówó ọjà à á sáré lọ di oògùn tàbí di agunmu kan òun kọ́ là kọ́kọ́ ẹni tó ń fi àìsàn tó ń la àìsàn lọ́lọ́run ẹni tó ní ìwòsàn lọ́lọ́run. òun náà lọ sí nìkápá rẹ̀. olónìkápẹ́ ibi tó yẹ akọ́kọ́ lọ ni pé ká kọ́kọ́ bi ọlọ́run. bàbá tiẹ̀ wá fi oògùn kan kún kó jẹ́ ẹlẹ́kejì kò gbọ́dọ̀ já kọ́kọ́. ọlọ́run ṣáájú. ibi tí ń ṣe ọ̀n bóyá orí ní fún ọgbọ́ wọlé kọ́ fọwọ́lé ó sọ pé Allahumma rabban nas mo tójú wọ ọlọ́run tó ní gbogbo èèyàn bọ́ọ̀ bá ń rò nìkan náà lọ́ọ́ bá sọ wípé òun lòún ràn kankan torí ọlọ́run dáhùn ẹ̀dá burú. O ti fọba tọ́dọ́mọ èèyàn o ti fi béèrè ìwòsàn fún gbogbo eléhùn lọpọlọpọ lónìí òun la ti pàdánù ẹ̀ mọ́ra wa nítorí pé àdójúkọ lọ́wọ́ ti òun lókùn tí kálukú tá dojúkọ ìwọ ọba tó ní gbogbo èèyàn ìbá mú lọ kìí ṣe bàbá alágúnmu kìí ṣe yọ eh, ológun òǹkó ń wòsàn. tàṣáàfì. ọlọ́run ló ní wòsàn láṣìfà á ìlàṣìfà wà. kò sí ìran tí ń jẹ́ wòsàn láyé lana náà fìyà lè jeans láṣìfà á òní. gbogbo ìran tí ń jẹ́ wòsàn kò tí ti ń jẹ́ bẹ́ẹ̀ láyé ìlàṣìfà wò. ìwòsàn rí ọlọ́run nìkan òní ń bẹ. ṣìfà á láàyò gàdérò sàkómà níwòsàn tí ó jẹ́ pé kò ní í ṣẹ́ àrùn àrùn kankan kù bí ti wulẹ̀ kọ́ ma mọ Buhari lọ gbà wá a gbọ́dọ̀ sọ yẹn bóyá tó ní ìtú ojú òpó lẹ tó bá ní béèrè àti ìkó mẹ àti ìkó mẹ hmm. lórí ìpalẹ̀mọ́ látara ẹni tó ń bá lìkì àmà tó ń ṣàìsàn ni kí ló wẹ ká tó bọ́ síbi pópó ká tó sọ nípa kan. àwọn ẹ̀sẹ̀ ń gbọ́ agbọ́ ìtù yìí nílé láti bíi ogún ìṣẹ́jú àti díẹ̀ sẹ́yìn ẹ jẹ́ ká fúnra wa láǹfààní láti lè pè wá kẹ́ ẹ béèrè béèrè ẹ sì mọ̀ fọ́rọ̀ wa lórí ètò yìí ọ̀rọ̀ pẹ̀lẹ́rì ni ọlọ́run kọ́dà mọ́sàn fẹ́ kàn wá lẹ́sùn lórí ẹ lè kí àti ọ̀rọ̀ ń sọ̀rọ̀ zero eight zero six nine one four six one nine four lẹ́ẹ̀kan sí zero eight zero six nine one four six one nine four tàbí zero eight zero three two eight zero six nine eight two èyíkéyìí tí ẹ bá pè ọ̀dọ̀ wa náà ni yọ jà sí jagbara láàrin yìí ẹnu bí ìṣẹ́jú méjì tí yóò kù lórí ètò yìí ètò eh, náà ni ètò tí àwọn bàbá wa alágbẹ̀dẹ láti inú ilé ẹlẹ́mọ tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ kọ́lọ́mbà ní sàn wọ́n ní ẹ̀sán olórí àti ìyá wa bákan náà àwọn méjèèjì kọ́lọ́mbà ní dáadáa sàrà lọ́ba wọn. èyí náà máa jẹ́ kọ̀fà wà náà táwọn gbọ́ pé bókù wa bá kú àtúndì sórí sí olórí báyìí láti máa fi rántí wọn kì í sí pé ní rọ̀bùdán nìkan agbọ̀nà ẹ bá ní tẹ̀síwẹ́ láàrin arákùnrin kan ó ké aisan kan wàá bá síwájú ẹ̀dá anábìwá Muhammad. ọjẹ́ rí ọ̀rọ̀ yìí a sọ lẹ́ẹ̀kan torí a tó lè bí pé ńgbà ni wọ́n fọwọ́ lé ibi tí ń ṣe ẹ̀ pé kílẹ̀ rí ẹ̀. arákùnrin wa bá nàbì aṣíwájú ẹ̀dá ọ̀dẹ̀ sọ fún wípé ibì kan ń dùn lára ànábì ní dọ́ àyàdàká alẹ́lẹ́dì yá lomomi jasadik. fọwọ́ rẹ lébi tí o ti ń kẹ́tẹ̀ èrò nínú ara rẹ wákùl sọ báyìí wípé bisimilayi wí bẹ́ẹ̀ ní ẹ̀ẹ̀méje pé bisimilayi bisimilayi lẹ́ẹ̀méje pé awúdubila wakudarati i mẹsàrìmà ajidar mẹsàrìmà ajed wà ah, hadir. أعوذ بالله وقدرته من شر ما أجد وأحذر الله أكبر ẹ̀ẹ̀méje olóníkàwí ẹja mú lọ kádùn bẹ̀ lónìí àtún padà tún wí fún wa ẹ̀ẹ̀méje àfi bisimilahi bẹ̀rẹ̀ àfi àrùzùbìláhi wàkùdàrátìhì mẹ̀nsárìmà ajid wà òhàzìr. ọlọ́run mo forúkọ rẹ mo fi wá ìsọ àtagbára rẹ ọlọ́run kúò níbi aburú tí mò ń rí má ajid aburú tí mò ń rí lára mi ti kó mu kó wà hadir àti gbogbo aburú tí mò ń sọ̀rọ̀ á fún. sàpò ó ti rí kan lára rẹ̀ ó ti wà kọ̀mọ̀ míì tí ó ti máa sọ̀rọ̀ àfún tí ìfẹ́ ó ṣe mí aburú rẹ̀ mọ́jú oṣù kínní kò sí tọ́ da àtọ́ ẹ̀sìn ṣùgbọ́n mùsùlùmí nítorí ẹ̀ nìkan ṣe wọ́n ti sọ nǹkan wọ́n wọn lọ wọ́n ti sọnù mara wọn lọ etí ọ̀wà tọ́lọ́hún ní kálukú wọn wá ń sáré tẹ̀lẹ́yìn lóko ẹ̀sìn lóko ọjà àfa etí ọjọ́ tọ́lọ́hún ní kálukú onídìí mara káàkiri ìtẹ́ni tí wọ́n fẹ̀sìn rán sí wa ní tó fi kọ́ wa rí ọlọ́run mọ́sálá ìsànù wa ọlọ́run kọ́ mọ́fà ìsàn sí wa gbogbo ẹni tí ó gbádùn padà ránṣẹ́ àlàáfíà sí wa ọlọ́run ránṣẹ́ àlàáfíà sí gbogbo ẹni tí ó gbádùn àṣedọ́dọ̀ olórí wa tí ó wà nípò ẹni tí ó gbádùn ọlọ́run bá ní fún alálàáfíà ó bẹ̀rẹ̀ látòrí ọ̀kárí gbogbo ẹni tí ó gbádùn ọlọ́run fún alálàáfíà àwa tí à ń gbé tí a kiri ọlọ́run má yọjú àìsàn lára wa o àmì àmọ́ pa àìsàn tí ọ̀dà èwo lọ́dà gbogbo ẹni tí ń bẹ lára ọlọ́run má yọjú ẹ̀ jáde nìkan alhamdulilayi rẹ̀ mi.